بالله من بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدعون نستغفره إنه كان بسم الله الرحمن الرحيم الحمد لله Thank you. ní ọ̀dọ̀ ọ̀gá àtàwọn ìdí àti ìgbẹ́ fún àdéhùn àmọ́yẹ́mọ́ àdúgbò fún ìṣọ́ àdúgbò òyí àmọ́rè àtàmẹ́sẹ̀ lọ sí abẹ́ ìṣọ́ àti àbò ọlọ́run ó wá bọ́ ọlọ́run nínú àyè tó ṣe wá fún mi òní àmọ̀dégbẹ́ lọ́dọ̀ ọ̀gá nírọ̀lẹ́ òní lágbára ọlọ́run gbà tẹ̀sí sóòrọ̀ tì ní náà sórí sọ́ọ̀tù násìrì ó bí àwọn ṣe àgbéyẹ̀wò rẹ̀ nírọ̀lẹ́ tòní sóra yìí ẹnu àwọn àkọ́ ọ̀pọ̀ lórí rẹ̀ pé ilé ìwé sóra tó sọ̀kalẹ̀ káyìn fún àlùmọ̀ rẹ̀ àbí sóra mi ọ̀rọ̀ márùn-ún ìlànà àbá sọ ṣùgbọ́n ètò tẹ̀wọ̀n jùlọ ni wípé ààyè ti ń bẹ nínú sọ́ọ̀tù ìbáfara. aya tí ọkàn mọ̀ sí áyà tọ́lọ́ bá fi na nípa bóòlù àṣẹ yáwó ẹ̀yẹ wàtákù yáwó mẹ́rin àwọn fi ìrọ̀ lọ tọ́lùmọ̀ tí wọ́n fa olùmọ̀ náà sì bí màá kásìbà áyà kò láyà tó sọ fún wa pé wàtákù yáwó ẹ kan tó ṣe pé ẹ padà lọ kó lórí tó gbélé ayé ṣe ní ọ̀rẹ́ ní níbi ni yóò sì kó wá lẹ́sàn n ò sì ní bu ẹnì kankan sí nínú ẹ̀dá. ó jẹ́ pé súrà yìí náà màdàníyà ni ìlú màdínà ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n nǹkan kò ní ráyà ètò sọ̀kalẹ̀ báyìí fún àlejò Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ ìta kọ́ nínú súra yìí pé bíyàn bá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ ni kò ti máa súnmọ́ ọlọ́run ọba rẹ̀ sí ọ̀pọ̀ ní àgbékèrè ọ̀pọ̀ láwọn ọ̀nà wá pè ọ̀pọ̀ níbàdàn ọlọ́run bákan náà ìwálé ayé mọ́yà rẹ̀ áádáadáa ọ̀yẹ̀kọ́ máa dé. يبقى الآية قال إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله يعني إذا رأيت نصر الله بدينه الحق fún ìgbà tó bá ti ṣe àkíyèsí tó bá ti rí pé àrùnsí ọlọ́run ọlọ́run ti ran ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn òdodo tó bá ti rí pé ọlọ́run tì lẹ́yìn ọlọ́run kan lọ́wọ́ ọlọ́run rẹ̀ sí wọn ni hazama ṣẹlẹ̀ táwọn ọ̀ṣẹ́gbọ́ tí wọn ọ̀rọ̀ wọ́n mú mọ́ mùsùlùmí tí a borí àwọn ọ̀ṣẹ́gbọ́ náà lè tẹ̀síà ìtẹ̀síà ìtẹ̀síà ìtẹ̀síà àwọn ìlú ìtẹ̀síà. وعليكم السلام تعيد الانتظار لأنا في التفسير إذا رأيت نصر الله بدين الحق هو تباتري عن سيولوم Ọlọ́run rẹ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn òdodo ẹ̀sìn Islam ràn lọ́wọ́. Wọ́n ní ìzáàmù ṣẹ̀rìk tó di wípé àwọn ọmọ ogun ẹbọ àbẹ́bọ gangan tó náà di pẹ́yìn tó ká.

tí ò jẹ́ báwọn èèyàn ń ṣe é jíra wọ́n ń gbẹ̀mí wọn àtẹ̀sí wọn tí wọ́n bá máa ń gbé sápò mọ́kà kìíní lórí báwọn ará gbogbo míì ilé ń gbé ẹ̀sìn wọn sá wá mọ́kà ẹni pé tí ìlú mọ́kà tó bá di ìlú ẹ̀sìn táwọn ará mọ́kà ti hàn di mùsùlùmí wàrà àyíká náà sẹ̀yẹ́ náà pẹ̀lú ọ̀nà ìdí ìdáyé àwọn àjà wàrà àyíká náà kẹ̀tíkẹ̀tí níjọ níjọ ní ẹbẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ wọlé ẹ̀sìn Islam láàpọ̀ ọ̀dà mutafarriqin tí èsì pé ní kọ̀ọ̀kan ìyẹn ń wáyé ìdí ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan náà ìdí thousand lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà àwọn fẹ́ẹ́ Islam kàmá ìdí àdìbò èsì ní ilẹ̀ fúlà ní àwà tí ò jẹ́ pé kọ̀ọ̀kan èdè èdè bó ṣe ń ṣẹlẹ̀ nígbà tí dáwà ìpèpè ẹ̀sìn òdodo nígbà ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí ọ̀jọ̀ bá gbọ́n táwọn èèyàn fi bò máa tí ọ̀jọ̀ bò ń kẹ́lẹ́ ọba tí a dábàá wọn ọ̀sàgbé bihamdi rabbika yáa pọ̀ lẹ́yìn tó mọ̀ sí subhanallah astaghfirullah wa atubu ilayhi ọ̀sàgbé bihamdi rabbika yáa pọ̀ lẹ́yìn tí ó mọ̀ sí àfọ̀mọ́ fọlọ́mù rẹ̀ wọ́n sàfẹ́rẹ̀ o ṣe ń ṣe àfọ̀mọ́ fọlọ́mù bẹ́ẹ̀ ni kọ́ ọ máa tọrọ ìdáríjì lọ́sọ̀nà náà ìtí ìjọba ṣe bẹ́ẹ̀ ni pé ìnáwó kàánátà wà bá dájájọ náà wà rẹ̀ ọ̀wá tó ṣe pé ìmọ̀ ń gba tútú náà ẹ̀dá ni ìmọ̀ ń gba ìrònú fáwọn ẹ̀dá kó ń di ẹ̀sẹ̀ ní. fàdálìkà ni, ìyẹn ń tọ́ka sí pé ètò kan ìbátan ọ̀rẹ́sì kẹ̀tíkẹ̀tì ní thousand lẹ́ẹ̀kan two thousand tẹ́lẹ̀sì islam lẹ́ẹ̀kan tó. دليل أن الخوف من استطالة المشركين للمسلمين قد ولى ìtumọ̀ sí pé ìjẹ́gàba àwọn ọ̀ṣẹ́bọ́ lórí àwọn mùsùlùmí ó ti di nǹkan àgbélé ó ti di àjẹrí nù. bọ́bá ti arí báwọn fáwọn lẹ́yìn kan tó sẹ́ni pé àrọ́ bá ká ó ti àpọ̀lẹ̀ lọ́fọ́ gbà náà wọ̀ bí a máa ṣàfọ̀mọ́ ọlọ́run bá rẹ̀. bákan náà wọ́tá ń ṣúrọ̀ wọn máa dúpẹ́ fọlọ́run àlàá násìrì dínà wọn lórí kó ṣe ìlọ́wọ́ ó ṣe àmìṣe ó ṣe àtìlẹ́yìn lẹ́sìn rẹ̀. wàrí záàzìhì jóńdàwó àdálékófórè ọlọ́run tó gbé iyì àti ẹ̀yẹ àtògbọ́ ó tún gbé fáwọn ọmọ ogun ẹ̀sìn lórí àwọn ọmọ ogun kófóró lórí àwọn kèfèrí wà nígbà tẹsẹ̀ kí wọ́n wọ̀tà tó wẹ̀lẹ̀ nígbà náà sí tó wá máa tọrọ ìyá níbi ẹ̀sìn lọ́sọ̀rọ̀ náà wọ́tà tó wẹ̀lẹ̀ yìí. àwọn èdè tó fi ṣèṣíwájú sẹ́rí padà lọ síbi pọ́n àbí ọlọ́run òkun òsì ọlọ́run ìtí ìjọ ṣe bẹ́ẹ̀ ni pé ọlọ́run bá rẹ̀ yìí ó wà bó rè yìí ọba tí wọ́n ń gba tuntun báyìí dá lọ́pọ̀lọpọ̀ ní tí èso súra yìí wọ́n tọ́ka sí pé ájàlù ànẹ́bí àsìkò tí ó lò láyé tí ó fi fa ayé lẹ̀ tí ó fi lọ pàdé ọlọ́run rẹ̀ àsìkò náà ti tó. وعن رسول الله صلى الله عليه وسلم لما نزلت عليه هذه السورة نعيت وأن الرسول صلى الله عليه وسلم قال لما نزلت هذه السورة àti pàdé bí gangan ti sọ fúnra rẹ̀ lẹ́yìn sọ́ra ìtọ́sọ̀ kalẹ̀ tán ó ní áà ah, mẹ́rin àti ìbáyé ló sí wọ́n ń túfọ̀ ẹ̀mí ara mi fún mi. wàá náwó náà pọ̀ ọ́ dànù ìhà mi sálẹ̀ àti pé lọ́gbẹ́ yìí lọ́wọ́ ń pẹ̀ mí ìsọ̀rọ̀ mi ọdún tí mo wà bẹ́ẹ̀ ọdún kọkànlá lẹ́yìn ìjírà yìí ọlọ́pàá lẹ́yìn. nínú tẹ̀síìrò ibnu kẹfìr àwọn ibnu kẹfìr kọ́nà kó bá ní kẹmà wọ́n ní hàbí ìṣúra ṣúra tá a gbọ́ yìí wọ́n máa fi ní ṣúra ìdájọ́ àdáṣe ìgbáyọ̀ ọ̀sẹ̀ wọ́n yà wọ̀nyà ní yàtọ̀ ìlú mẹ́rin náà lànà ní wa kọ́nà tó sọ kalẹ̀ bá nìyẹn. wọ́pọ̀tà ó ṣe déédéé ìdá kan nù ìdá mẹ́rin àní báyìí sọ́wọ́n nípa sọ́wọ́n ìdá kan ló jẹ́ one third ìdá kan nù mẹ́ta kùránì kò túmọ̀ sí pé tí a bá ti ka ìsájà mẹ́rin ó ti kọ́ ti kùránì o ṣùgbọ́n lẹ́sàn-án ni o ọ̀tọ́ àkàtọ́ àmẹ́rin à ẹ̀ẹ́dẹ́ àtúntì àtúntì ṣọ́kọ́ tiẹ̀ wà láti sọ̀nà wọ́n ti sọ̀nà fún adágún ẹ̀ ti parí kùránì láti lójú ẹ̀ ti parí kùránì kùránì abẹ́ ẹ̀kọ́ níbi ẹ̀sán àti ládàlẹ́ o. kọ̀tàkọ̀tà lọ́nà táwọn ìlú rọ̀mà ní kọ̀ọ̀kan wáyé dà zòzélàt táwọn ìlú rọ̀mà ní kọ̀ọ̀kan àti pé sọ́làtò zòzélàt yẹ ìdá zòzélàt kàbọ̀ zòzélà wọ́n náà ṣe déédéé ìdáni kùránì yẹn níbi ẹ̀sán. lẹ́yìn náà wá máa dé jù látọ̀dọ̀ bàbá wa nàìjíríà wọ́n bá dé jù عن عبيد الله بن عبد الله بن عتبة ولعبد بن عباس يقول بي يا ابن عتبة إلى الله بن عتبة أتعلم آخر سورة من القرآن نزلت يوم سورة يوم لي سوكالي من أول سورة القرآن النبوي صلى سورة وسوكالي قلت قلت وأنا لم أقل ربنا فيما جاء نصر الله والخاسرين قال صدقت ومن البصر وروى الحافظ أبو بكر البزار والبيهقي عن ابن عمر رضي الله عنهما قال أنزلت هذه السورة إذا جاء نصر الله والفتح على رسول الله صلى الله عليه وسلم في أوساط أيام التشريق àbíláàdì lórí ma omi súnra ni wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ wọ́n ti sẹ̀lọ́ ọ̀gbà láàrin àyàmù tẹ̀sírì àyàmù tẹ̀sírì lọ́jọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ léyà gbẹdẹ máa ń yan wọn tí wọ́n ṣàtúnwò tí wọ́n yan sí lọ́rùn tí wọ́n bẹ tọ́ ọjọ́ táwọn táwọn ọ̀gálàjì máa ń lò mẹ́ka lẹ́yìn ọdún léyà gbẹdẹ máa ń lò mẹ́ka lẹ́yìn léyà ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ilẹ̀ àyàwó ti ṣe aláfọ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọn ní sọ́lá ìsọ̀lá rẹ̀. fàárọ̀ pa anàmìlá anábì náà wàá mọ̀ pé ee sóra àgbẹ̀rẹ̀ òní sóra ẹ̀jẹ̀. bàbá àgbẹ̀rẹ̀ wà láti ẹ̀kọ́ sí wa wọ́n ní káwọn gbé àkómi ìlú wa ọ̀rọ̀ hálàtì wọ́n ti gàárì wọ́n ti lé lórí anábì lórí rẹ̀. ثم قال فخطب الناس وأبوا يزعوا ومن صلى فذكر خطبته المشهورة خطبة خطبة لما ينبغون يا أيها الناس أي إسلام وعلم أي أتتي بميو لا أدري نوما بيا، áàdì tí ń ṣe بيا ní ẹ̀yà gbogbo tó bẹ́ẹ̀ Ilu ìlú wo láwàá iná oṣù wo láwàá iná ọjọ́ wo gan lọ́jọ́ yìí bẹ́ẹ̀ lọ́wọ́ sàlẹ̀ ń sọ pé àlọ́wọ́ lọ Ilu àádá nínú ìgbìmọ̀ ló ṣe ìyára wa inú tó bẹ̀rẹ̀ sí bóyá nǹkan kan bẹ̀rẹ̀ sí tó fẹ́ tó fẹ́ wí nípa àlọ́wọ́ aláwọ̀ ọjọ́ wo lọ́jọ́ yìí ìlú tó ti náà àwọn fẹ́ fún ló pa mí àlọ́wọ́ aláwọ̀ ìlú wo láwàá yìí ìlú tó ní mọ́tà láwàá tẹ́nìkan bá ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ àtẹ́tí ọ̀rọ̀ mọ́ ni ìkànnì àwọn tàbí àtàwọn ọmọ náà ní ọ̀rọ̀ báyìí wọ́n ní ọmọ pẹ́lẹ́ sí yóò máa ka àdéhùn àdéhùn sọ̀dà sọ̀dà àdéhùn sọ̀dà pé pẹ́tọ́ ń bì àwọn ti gbọ́ àdéhùn àwọn afárádá lè bóyá kankan tó ń bẹ láti pọ́n tó ń fẹ́ mu wa kò sóòwò ìfẹ́ sóòwò àdéhùn náà tẹ́nìkan bá sọ̀rọ̀ àdéhùn àdéhùn ló fọ náà hadithi pé lọ ní abá mujahid ní a sọ pé èèyàn méjì ọmọ òun wà mọ ọmọ ń gbìyànjú kó bẹ wọn ní tó bá wà lọ wọn rí tàbá méjì mọ̀sá yìí mọ̀sá yìí ìdílé àmì ti àti ìdílé àmì ti dára ìmọ̀ fẹ́ sọ. Tá a bá a. Báwo ni lè jókòó? 可以买点东西。ìkéde nìkan bá ń sọ ọ̀rọ̀ náà orang balẹ̀ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ àkàbẹ̀ tó yẹ pé ọ̀kan bí wọ́n ti gbọ́ yí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá ọ̀mọ̀ tó máa rẹ̀ dáadáa bóyá tó ti máa rẹ̀ sí ìdíyàn dáadáa ti rẹ́ mi. lóòótọ́ ni o lóòótọ́ ni o wọ́n máa ń fàkìrì báyìí adébọ̀tì súnra yìí súnra àdágbélé yìí ọ̀pá sẹ́yìn oníkọ́kọ́ múra kò ní ìlú wa ó di gàárì lọ́dún àlejò tó nílẹ̀ ó ṣe wútúbà wútúbà rẹ̀ ọgbà nínú kò ṣe é. قال الحافظ النيابي عن عكرمة عن ابن عباس قال لما نزلت إذا جاء نصر الله والفتح دعا رسول الله صلى الله عليه وسلم فاطمة فقال إنه قد نعيت إلي نفسي فبدأت ثم بكت ومن سبب صلى الله عليه وسلم يبقى سورة يسوق على الفن أنا دواك سيوما بنانية يا فاطمة وما كان يتشرف ما هو معي إلى ما معي جيدة يوم كان ọlọ́run yẹn tàbí jìnà sí ṣúra tó sọ kalẹ̀ ọlọ́run ti fi túfọ̀ mi ó ti fi túfọ̀ ẹ̀yìn ara torí pé ìgbà ẹ̀kọ́ náà gbàgbá náà lọ́wọ́. sọ fún mi pé wọ́n ti túfọ̀ ẹ̀mí ara mi fọ́ mi pé àsìkò tó wọ́n lò ní ayé ti lọ ìgbà tí mo fi sunkún mi. ọ̀gbọ́n kan bẹ́ẹ̀ lọ́wọ́ sí mi kò sí èrè ṣe farada ló bá ara bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ fa ìdùnnàkì àwùjọ àlù àìlè àkọ́kọ́ ìwọ lọ́wọ́ kọ̀ọ̀kan wá bá mi wò mọ́ ara nínú. wọ́n lè gbọ́kọ́ ṣe tí bọ́ọ̀lù òkùnkùn rẹ̀ ṣẹlẹ̀ tí a wà dáa ọ̀sánú wọn ni tọ́jú láti ẹ̀dá lẹ́nu sí kápítà kápítà bó tó ní ìsìn òpin ẹ́ ọlọ́mọ ní o tó ní ìsìn òpin ìlànà kò sí láìka ọmọ kò sàgbà ọmọ bá bá ti lè. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ọyẹ bàbá wa bẹ̀rẹ̀ tẹ̀síwò ayé báyìí. عن ابن عباس قال كان عمر يدخل في ماء شياخ بدر فكان بعدهم وجد في نفسه قل عمر تسع ليفا إلى كيجي أو لكيجي بين محمد صلى الله عليه وسلم ẹn tó lóore jù sí kẹta nínú gbogbo mùsùlùmí àgbáyé pátápátá lẹ́yìn ọlẹ́yìn àgbà Muhammad sallallahu alaihi wasallam onímọ̀ tó ti bá sábà tó bá ti lọ sí ìdókò àwọn àgbààgbà sàádé yóò mú lọ́wọ́ yóò mú lọ́wọ́ tó bá ti wọlé èmi náà wọlé jù kódà kí sáwọn àgbà sàádé lásán àwọn tí wọ́n tún kópa ní ogun gbágbáre láti á mú mi lọ bàtà ń tẹ̀lé àdó ọmọdé láti ilé sí àwọn kan ní wòye ní wọ́n bí wọn ní wọ́n wọn ní láàánú àwọn ọmọdé láti kàwáyé yóò bá bàbá jẹ́ ìdí kedi ọwụ m w bụla a iwụ na na-azụ abata lw ụ eke dị kwa banyere ee mwa ke ịla e fadahamu ذات يوم umaru yìí mú lọ́wọ́ nígbà wàá jẹba umaru wàá mú fàdàkàlà umaru fàmàrú yàt fàmàrú ètò adàmù dàánì ìlú mẹ́rin ìlà nínú yà wàá mú lọ àwọn sàbẹ̀tẹ̀ jẹba bàbá wọn ti pàdé kalẹ̀ umaru wàá gbọ́. وقد يدرك ما تقولون في قول الله عز وجل اسمه لفاف صور لو من النصر إذا جاء نصر الله والفتح قول يشمل فقال بعضهم أفقد هو ثابتا من جل الله سبحانه أمرنا أن نحمد الله ونستغفره إذا نصرنا وقطع علينا ولهم قال سنه ṣé ká máa dúpẹ́ fún ọlọ́run ká fẹ̀yìn fọlọ́run ká sọ̀rọ̀ ìdáríjì lọ́dọ̀ ọlọ́run gbogbo ìbátanà bá ti ṣe àròjẹ fún wa tá a sì ń sọ ìlú sílé ìlú kẹfẹ́rí tá à ń yí padà tó ń di ìlú ìsìlámù tá a jagun tá a ṣẹ́gun wọn ti ká máa dúpẹ́ ká máa sọ̀rọ̀ àfẹ́ àwọn kan iná wọn sábà tó ká àwọn àwọn wọ́n sọ أكذلك تقول يا ابن عباس سنيا سكتون ولو جدي ولا ابن عباس فقلت نعم نعم سنيا سكتون ولا جدي فقال ماذا أقول ولا إن وضعت مباشرة بول جلدي فقلت واصف بي هو أدب رسول الله صلى الله عليه وسلم أعلمه له قلت وقوع النبي ẹ̀sùn tí ó fà ní ilẹ̀ lọ́nà ń fi mọ̀ ẹ́ ẹ̀sùn tó wù súnmọ́ ìlàjà àdìsọ̀lá bàbá rẹ̀ kan láàmú tó àjìnìkà àwọn láàmú tó àjànìkà ìrìkẹ́ tí àmì sí ọlọ́run lọ́nà bá ti ṣe àmì títọ́ gbọ̀ngbọ̀n ẹ̀sìn rẹ̀ náà tó táwọn ìtẹ́ wọn ní ìsìlámù kẹ̀tíkẹ̀tì tí ó sì fi ẹsẹ̀ ṣe ìsìlámù kọ́rọ̀ wà ní fásitì àlámátò ajálíka eléyìí túmọ̀ sí pé àsìkò ogún rẹ̀ tó lù ú. wọ́n ti àmọ̀ náà pàṣẹ bíhàmdì rọ̀mdínkà yà pọ̀ láfọ̀mù síse fọlọ́ tó lọ wá tọrọ nàìjíríà lọ́sọ̀dọ̀ náà iná mú ká nìkan wọn bá orúkọ náà bá ní ọba tí wọn gba tuntun bá yìí àti wọn gba ìrònúkúwà yìí àti ìrònúpàwà náà yìí lọ́pọ̀lọpọ̀ kanáà wọn bá jù. bàbá ìbí ọ̀nà àtọ̀sọ̀bá nìkan bàbá ìbí ọ̀nà àtọ̀sọ̀bá nìkan قال عمر بن الخطاب رضي الله عنه لا أعلم بها إلا ما تقول èmi náà gbọ́ tí على súnra ní sí kankan níbo sì tún lọ bàbá bàbá mi kọ́. لو أنت حبيبا لقد أبلاد بن عباس لقد سعيد بن جبير ثم لقد أفعل أبلاد بن عباس قال لما نزلت إذا جاء نصر الله والفتح قال رسول الله صلى الله عليه وسلم دعيت المجنة بس سورة سقالة أنا بدي وقف يا ربي يأنه مقبول في تلك السنة ولكن يجب أن يكون هناك لوب لوب كلهم لباليو إمام عمر بن حنبل ينادى عليكم ينادى حديث أما معبد الزوري إلى أولاد بن عباس رضي الله عنهما قال بينما رسول الله صلى الله عليه وسلم في المدينة لنا فوق مثلا بيت النبي في المدينة إذ قال الله أكبر الله أكبر جاء نصر الله وقتيرا لجي لابد سيد الله أكبر الله أكبر جاء نصر الله والفتح جاء اليمن اليمن جديد قيل يا رسول الله كون سبيل المسلم وما لي يمن وقل ولا يمن قال قوم حقيقة قلوبهم àwọn èèyàn kan ní wọn àwọn ìjọ kan ní wọn ó sì wípé ọkàn wọn lẹ ọ̀rọ̀ náà ń bẹ̀ wọ́n lọ́rẹ̀ ọkàn wọn ò lè dídí ní òkú láti ọkàn tó ṣe tó bá gbọ́rọ̀ náà báyìí yọ mẹ́rin rírì yọ bá gbogbo ọmọ ìdáwọ́ dídí. lẹ́yìn tó ti máa ń mọ̀ àwọn ará yẹn àdámọ́ ọmọ ìdí pọ̀. الإيمان يمان والفقه يمان والحكمة يمانية إيمان أين على مليان نسي أقوية ستون جدو على مليان نسي والحكمة يمانية أمة أمية يتحي أمور جهمية في هذا الازواج رواية ابن كثير من ينبع به هو مرسل مرسل من رواية التابعين عن النبي صلى الله عليه وسلم مباشرة طيب حديث ليه نعم سنة الله إلا قليل òjíṣẹ́ lọ́wọ́ bá sọ́nà bá wọn àrẹ ìwọ̀n sẹ́nà pé lábẹ́ náà lẹ́tẹ̀ náà bẹ̀rẹ̀ sí wọn. nígbà tí sóra yìí sọ̀rọ̀ rẹ̀ yẹ ìyá jẹ́ àdánsọ̀rọ̀ náà ìwà láti rẹ̀. kọ̀rọ̀ àwọn àwọn sọ̀rọ̀ náà àgbà àgbàmà àní bẹ̀rẹ̀ sí ní kà dé kàlókù. pápá àní ìwà sọ pé láyé jírátà dáadáa láti wà náà ní náà láti mẹ́ríkà á gbẹ̀ sí wàsá láti mẹ́ríkà lọ sí nàìjíríà kò sí náà wàlá kẹ́mi hà ṣùgbọ́n jihad ń bẹ wà ní yàtọ̀ àtàníyàn rere ìgbà tí àbúrò sáré ìdàrú kó dé ó sọ àdéhùn ọ̀rọ̀ lọ́wọ́ màá wà ẹni tó jẹ́ àlè bá náà yẹ màá wà ó ní kàdá gbà yọ lọ́wọ́ àlè ọ̀sọ́ bẹ́ẹ̀ wàá dáwọ́ rọ́ọ̀fẹ́ àmọ́ kò dàgbà wazayinu sábìtì àwọn àgbà sàbí méjì kan ló ń bẹ pẹ̀lú ìjọ náà yẹrọ ìmọ̀ àbí àbísẹ́yìn sábìtì àwọn méjì jókòó aláṣẹ̀lérè lórí ìfẹ́ ọkọ̀tù lórí ìbùsùn. فقال أبو سعيد لو شاء هذان لحدثاك àmì ìtẹ̀m̀bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ àwọn náà gbọ́n tí a lè wí wọ́n lè sọ àdéhùn tí wọ́n sọ̀rọ̀ wọ́n lè kí n náà rà náà. أخاف أن تنزعه عن عربة قومه ما يريد سيرونيو ويلي كان مجد لو سيعريف لو سيولوري lórí àwọn ìjọ rẹ̀ ẹ̀rù ń bà á tó bá sọ àdéhùn èrè yọpọ̀ wàhálà ìyá ń ṣe àǹtàǹtàn àwọn ẹni sọ́dà kan ìkejì oní ìpáyà kọ́mọ lè kó ní kọ́mọ sí àbójútó sọ́dà kan ọ̀rọ̀ nínú ìwádìí àlébà bó ṣe gbé dára sókè lórí kò bọ̀ lọ́nà kọ́rọ́bà nínú. ọ̀làbẹ̀rọ̀ àyà dáadéka ọ̀la sọ̀dà àtàwọn ìjọba sàkẹ́sì àjọ ọmọ ìjáyà nìkan kò tọ́ lọ sọ àdéhùn sọ bẹ́ẹ̀ ní kò tọ́. ẹyìn bàbá ìpètè fi hàn ìgbà táwọn wà tó sóra yìí ọ̀nà tí àbúrò náà bá fọ́ bàtú lóṣù ẹ̀ kọ́nà bàbá ọ̀nà táwọn tàbí táwọn náà gbà jẹ́ tutù àwọn ọmọ ìwé bẹ́ẹ̀ náà rẹ̀. wọ́n pe fọlẹ́ni fásitì bí báyìí sọ̀hẹ́ àbàtì ìjọba sáyẹn ọmọ ìlànà ọkọ̀ ìdìbò bí ẹ̀dùn ìgbà pátá àbáwọn àríyìn àlùmọ̀dáyì ọ̀tẹ̀sọ̀. wọ́n ní tẹ̀sí àwọn tàbí ìlú tí a dókòó ti lọ lọ́dọ̀ wà gbàgbà tàbí tí a tún súnra yìí pé ọlọ́run bá pa wá láṣẹ tó bá ti ń ṣe ìṣẹ́gun fún à lórí ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kékeré tó di ìlú ẹ̀sìn wọlé ọ̀sán àwọn odi ìtọ́ga fíofío táwọn kékeré tí a na táwọn rí odi mu táwọn rí ibi ìwó lulẹ̀ ọlọ́run pa wá láṣẹ ni a nà àmàlà láti máa yí láti máa dúpẹ́ fún láti máa sàfihàn fún ní ìlú sọ́ọ̀lù ìwà náà sàfihàn òun ìdíbà náà kí n tọ́lọ́ òun a máa ṣe náà fìlà máa tọrọ àdáni jẹ́ ẹsẹ̀ gbọdọ̀ lọ bẹ́ẹ̀ ló sọ́yìn ní ìlú ìlú àná ìlú ìlú ければそ lákọ̀ọ́gbà fọlọ́wọ́ onídàájí ẹ̀sìn lọ́sọ́dọ̀ lọ́wọ́ ìgbà òkà àtàwọn àrà. wọ́n fún ìlànà òjíṣẹ́ náà bá sọ́dọ̀ lọ́wọ́ àti ìṣẹ́lẹ̀ àṣetọ́nà wọn bá pa yìí aníbẹ̀rẹ̀ sí ní wúlò. àtà tó mùsálámà ìkànnà àwọn ìyá wa kọ́nà bá ní ẹrù sí. wọ́n ní káyà lọ́sọ́dọ̀ lọ́wọ́ ìṣẹ́lẹ̀ lọ́wọ́ àti ìṣẹ́lẹ̀ ní àpẹẹrẹ àmì yìí láyà kún wàlàyà kọ̀ọ̀nù wàlàyà dàbù ولا يدير إلا قال سبحان الله وبحمده كل يقول مقالة سبحان الله وبحمده يعني بذلك أنا ودكم الله أمري سبحان الله وبحمده سبحان الله وبحمده أسأل الله وأتوب إليه فقلت يا رسول الله الله يحفظك إنك تغفر لي سبحان الله وبحمده nǹkan kan bẹ tí yìí sábà àti tẹ́lẹ̀ ọmọ ẹ ṣeun ṣùgbọ́n tẹ lọ́nà ìwà pọ̀ ju ìtẹ́lẹ̀ lọ látàdá wà látàjú wà látàkó wà látàkọ́lù ìlà bọ́tà sọ́kàlù náà yọ̀ bẹ́ẹ̀ àmì wọ́n ṣàkíyèsí pé o lọ àdúgbò ní àdúgbò ọ̀dàlù àdúgbò jókòó ìtọ́ sábà náà máa ń di pé sọ̀kàlù náà wọ́n bẹ̀ẹ̀ àmì àdéhùn wa sọ pé ìdí òmìnir ọlọ́run lọ pa dé láti ìpìlẹ̀ àwọn ilẹ̀ ìwọ àbá ìlú nàìjíríà wọn ní àdéhùn pé àdéhùn buhari wọn. tí a ní bá yọ pẹ̀lú fásitì mi fásitì ló ń káwọn ń lànà wọn àìlà ẹnu àwọn àbá àkóyè lórí pé ẹnìpẹ́ tí mo mọ́ ká o kọ́nà bá ṣe fún yín tó di ìlú ẹ̀sìn ẹ̀ ní kàpá lórí mẹ́kà tó di ìlú mùsùlùmí tán yáyá. na fasábẹ́ ìhàmì ọ̀gbìkà iṣẹ́ tá ahụ lọ wọ́n ti parí mi. báwo ni sẹ́yìn ìtọ́fà ahụ wípé ahụ àrùn àwọn ìlú kéréje kéréje àwọn ìletò ahụ ìletò ti ń bẹ ní àwọn lágbáwá tí a yìí ẹ̀yà wò rẹ̀ àní tí ìtẹ̀lé tọ́bẹ̀ ilé borí àwọn ẹ̀jọ́ rẹ̀ tí ẹ bá ṣiṣẹ́ bá bàtẹ̀ sí àjẹpà nàbí ọlọ́ni àwọn náà bàtẹ̀ sí báyìí. ọlọ́dún fata aláwọ̀ rẹ̀ ìmọ̀ kàtà dákàlù fìdí níláyà àfọwájá ìdí àwọn ẹni náà bàbá wọn tó lọ́kà dírẹ́sì bẹ́ẹ̀ tí wọ́n sínú ìsìlámù kẹtí kẹtí fọlọ́ntẹ́ǹdì sànàtáyì ọdún méjì ò tí ì yípo hátàstàwò حتى استوثقت جزيرة العرب إيمانا تنقل بو إغيق سلي الأربعة مبوينات مبوي إيمان يودي ولم يبقى في سائر القبائل العربي إلا مضي بالإسلام والسابق القلب لك للقصر للقصر الأربعة أن يتصفي أنشئ فيها إسلام ولله الحمد والمنة قال لك الأطباء àti ìrìgbó àti ìdẹ́ra ọlọ́run náà lè ṣe. ìmọ̀ àwọn ọmọdé àwọn náà tó máa ní ìfọ̀nà wa látara àmọ̀ ìlú sàlámà kọ́ọ́lù látara káàdì fàtìmọ̀ máa dàrọ̀ olùkọ́ nílé ìsìlámù nílà òṣèlú níjọ́ tọ́lọ̀ ti sọ ìlú káàdì bẹ́ẹ̀ sì báyìí kálukú nínú àwọn ìjọ wọ́n tara tara tara lọ sí ìsìlámù. lórí kejì àwọn wíkẹ́lẹ̀ ni pé dàrúhù ẹ̀fì mọ̀ọ́mọ́ lẹ̀ ẹ̀mọ́ ti ìgbà tiẹ̀ dàrúhù àkọ́nù ẹ̀fọ̀n àtijọ́ rẹ̀ fi ọlọ́run lẹ̀ ìfọ̀ àmì ìfọ̀ wọn àmìyàn ó bá ní lékè wọn tó borí wọn ẹ̀dẹ́gbà lójú ọ̀nà ẹ̀dẹ́gbà ní àdéhùn. ìyẹn jẹ́ ọ̀rọ̀ nípa sọ́ọ́rọ́ tó fàtìhì ní ìdájá lọ́sọ̀rọ̀ lọ́yìn wọn fàtìhì. àbúrò kan náà kàn نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا 不如。 lẹ́nu èmi tèmi o dájúdájú èmi tẹ́ rí yìí o láàrín àbẹ̀rẹ̀ àsìnà èmi ò ní báwọn bọ òòsà èmi ò ní báwọn forí balẹ̀ bẹ̀rẹ̀ alẹ̀ tí àwọn abúlé àǹtù kẹ̀lẹ́ tó ṣe pé ilẹ̀ yìí ń sìn òrìṣà tó ṣe pé ilẹ̀ yìí ń bọ̀ èmi kọ́ ń lò ó ní. yàrá tó là á lórí wọn làtà ń pa òkúta lásán ìrìn lásán tí ò ní ìpalára kankan tó lè kó bá mi tí bá sì tí ó sì láǹfààní kankan tó fẹ́ ṣe fún mi tí bá tiẹ̀ sí wọn náà tẹ́lẹ̀ kò náà ti àdọ́rọ̀ wọn là mẹ́fà ọ̀nà àǹfààní ọ̀nà ní àǹfààní kankan tó lè ṣe rárẹ̀ ọ̀nà ní ìnira kan ní kàgbá tó lè fi kan ẹlòmíràn láti kí nàbàyé sùn láàárọ̀ ولا أنتم عاملون ما أعبد ولا أنتم

olóńtí ogun tí ò sí irú ní ọmọ bẹ́ẹ̀ wọ́n mú dábìrò lẹ̀ ámúrì onídàárí gbogbo àlànà rẹ̀ sọ́nà ìjìnlẹ̀ pátápátá. wàlá àǹtùm áàdìdú nàmì ààrùn yẹn pé wàlá àǹtùm áàdìdú nàmì ìlà ìbáàdàtì ọ̀nà tẹ́lẹ̀ nígbà tí mo fi ń gbèsè ìfọ́nà wọn bá mi ẹ̀ lè tọ́ ẹ̀ lè sinú wọn bá mi bí mo ṣe ń sìn í àwọn ìbáàdà tí kọ́ lè sọ̀tún nílá torí pé jésù tẹ̀lé ọmọ ìdíkalẹ̀ ní sẹ́kù wọ́n ń bá dákun kan yàtí ó mú aṣẹ́rí kù ṣùgbọ́n jẹ́sì ti rí wọ́n rò pọ̀ mẹ́mọ́ ẹni gbàgbọ́ díẹ̀ ní ọlọ́run lábàrá àwọn èdè olùgbéyà ṣùgbọ́n olùgbéyà bẹ̀rẹ̀ ti ké wọ́n ń bá dákun kan jẹ́sì ti rí yàtí ó mú aṣẹ́rí kù ó lẹ́bọ̀ nínú ولا نعابد ما عبدتم عليه ولا نعبد ما عبدتم ولا أنا أعبد مثل عبادتكم ولا أشركها irú ìjọsìn ní tẹ̀sí lòlè láyé tọ̀ ilé láyé sí wọ́n láà tẹ̀lé bí i ilé kọ́sẹ̀ rẹ̀ èyí náà máa rán àbúrò lọ́wọ́ àwọn àdá wọn náà bá ti ní kán ní màá sí bó ní sẹ́wàá máa sí yìí على الوجه الذي يحبه ويرضاه lójú pẹ̀lú tó ti lọ náà bá ní ìfẹ́ sí tó sì yọnu sí ìdánimọ̀ àti náà bá wàlá ń tún máa bínú lẹ́nu àmì ẹni náà sì ni wàlá ń tún máa bínú lẹ́nu nípa ìbáàdà tí nínú ìjọba ẹni ṣe kọ́nà ọba àgbẹ̀ ẹ̀dẹ́ ìṣe àwọn ìbáàdà tí ọ̀rọ̀ lẹ́nu tó ní la ìjọsìn tẹ̀lé ọmọ ìgbà kan ní ṣe mọ ní sáfà máa jọ sí kọ́nà ṣùgbọ́n ìjọsìn tí yẹ̀ṣọ́ mọ̀ wá ṣeré kù onílẹ̀ bọ́ ní ẹgbẹ́ tí ò adébẹ́ kò sí compromise ni èmi ọgbà tí yàn yín lọ́gbà dẹ̀bi kálukó yà kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ti ẹ̀fọ́n ti tọ́ gbẹ́gbẹ́ yìí lọ́kọ̀ ọkọ̀ gbàdá ní lákọ̀ọ́dún èyí lọ́kọ̀ọ́n alẹ́dẹ̀ ìrìnàkọ̀tìmọ̀ ẹ̀sìn ti yí ìbọ̀nìṣà tẹ̀ nígbàgbọ́ nínú rẹ̀ ìyá ọkọ̀ ẹ̀sìn ti yí. wọ́n lákùn jàzá òkò òṣìṣẹ́ wà nílọ láì gbẹ̀sán ẹ̀ gbẹ̀sán lọ́dọ̀ náà báyìí aláàbáyé kò lórí iṣẹ́ ìlú ìjọsìn gbúgbà ìgbéra ayé sàn. wọlé ayé islámi Islam mo tẹ̀lé tẹ̀lé méjì wọlé àjàzá èyí náà tó lẹ́sàn aláàbáyé lórí àwọn iṣẹ́ ètí mo jì tí mo fi ń jẹ́sìn fún ọlọ́run bá mi. bàbá wa àsáájú ló tẹ̀ sí ọ̀nà ìgbàlè ìlú àgbà. bàbá ní kọ́lù yá àjẹwà lẹ́ka àtẹ̀rọ̀ yẹn ké kólé káàkiri náà mu'linan musarrihan máa kéde fáwọn kèfèrí sọ yanya fáwọn kèfèrí máa pẹ́ sọ sọ sápáná sọ fún mi pé làábùdù máa tà mí. yẹni pé tabaratu mímá ká ní abúlé rẹ̀ nínú nílá mọ̀ gbọ́ ní mọ̀ gbọ́sẹ̀ mọ̀ yọ fáwọn yẹn gbára pọ̀ ní mọ̀ gbọ́ tẹ́jú jọ́sìn ìtàkàsọ́nà. lọ́ọ̀yìn náà bá ti nà ولا أنتم عابدون ما أعبد لأنني أخلصكم من عبادتي ọlọ́run tèmi tẹ́lẹ̀ ṣe èèyàn lè ṣe torí pé ẹ̀ní àfúláàsì ẹ̀ lápọ̀ mọ́ ẹ̀ ní káṣíṣẹ́ torí tọ́nà ẹ̀yìn òní lọ́wọ́ káṣíjọ sì fọ́nà nítorí ọlọ́run ní káṣíṣọ ẹ̀yìn òní lọ́wọ́ yàtọ̀ ní kàmí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. fàáyín bá dàtọ̀ fún làwọ̀ alóńtẹ́ alẹ́nàtò lè ṣeré pé láǹtà máa bá dàtà gbogbo òjò tí yàrá ti ṣe bá ẹni tá à ń pè lẹ́sìn láti sábà rìn bá dáadáa kì ti jà tó jẹ́ pẹ̀lú tó jẹ́ mùsùlùmí náà tó jẹ́ pé gbogbo àwọn tí ó ṣe ń bẹ̀ ó ṣe mùsùlùmí jẹ́ ó ṣe kìrìsìtẹ́nì jẹ́ ó ṣe sàláwo náà jẹ́ nígbà tó kìlá ọ̀sẹ̀ mẹ́rin kó àṣẹ ẹ̀mí ni kó sórí èsì sí òkú dáńgá ní ilẹ̀ nínú ẹ̀fẹ̀ kìíní mo lè jẹ́ mùsùlùmí pọ̀ tẹ́lẹ̀ nípò wọ́n fẹ́ yọ mùsùlùmí wọ́n fẹ́ yọ pẹ̀sẹ̀ nínú ẹlẹ́bùn wọ́n fẹ́ yọ ọdún gbogbo ẹ̀sìn lẹ́sẹ̀ o ìdàgbéyìn náà ìdàgbọ́ àti Islam ìdí jẹ́ sí lọ́dọ̀ lọ Islam gbogbo ìlú wà ẹ̀sìn lásán ìdí gbogbo ẹ̀dọ́ bá jẹ́ mùsùlùmí tó kún máa ń yọ lọ àpásọ̀ wa wọ́n kàn ní wọ́n kàn gbàdúrà fún yín lásán nìyí tí ọ̀nà ti lọ ìbáadá tó ka ìta ọ̀nà ti fi ṣeré ìbàdà tó sọ náà ìbàdà jẹ́sìlẹ́sìlẹ́ wọn àti ìbílẹ̀ ọ̀nà kámọ́ra náà ní kàbí ọdún lálẹ́ àwọn àlàáda ní ìdílé ní fún wọn wá pààrọ̀ ọ̀wé ọmọ adéfẹ́yìn ọmọ adé báyìí ìyàtí ìbàdà kan wà kí àkọ́kọ́ kọ́lé bá tọ́ka sí adamu ìdílé ẹ̀ má fọ́ka sí ẹ̀ báyìí وثاني على أن ذلك قد صار وصفا لازما إلا يتكلم بصوت الدين والتماس بأمر الكعب يوم الجزم ولهذا ميز بين الفريقين وفصل بين القائمتين فقال لهم دينهم ولي دين ìdílò tọ́lọ̀ fi ṣe ìdáyanrí láàrin ikọ̀ méjèèjì láàrin ìjọ méjèèjì ìjọ kẹfìrí ló fi sọ pé lakum dinukum waliya din ẹ̀sìn yín ẹ̀yà àfọ́nù sí yín lẹ́sìn yín ṣe waliya din èmi lẹ́sìn yín ṣe ní ẹ̀dì Islam bọ́lá ti sọ láyé mí pé à ń tún bàrí òun nàbí mọ àádọ́ ni ẹ ti yọwọ́ yọsẹ̀ ẹ ti mọ́ kó mi tẹ́mi ń ṣe wàá ní bàrí òun mi mọ̀ tààmù lónìí náà ṣe èmi náà ti yọwọ́ mẹ́ mo ti bọ́ ní mo ti bára fóun bẹ́ẹ̀. ìyẹn jẹ́ tẹ̀síìrù bàbá wa àsáájú ẹjẹ́ àwọn ọmọ tẹ̀síìrù kọ̀ọ̀rọ̀ àdùn àwọn ìlú káwọn tí bàbá wa náà tẹ̀sí ẹ̀ káwọn táwọn náà ti kò ti rí bàbá gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá wa àlùkọ́ọ̀ sí àtọ̀lọ̀rọ̀ ni wọ́n bá dé ìdílé wa sàátọ̀ sánàdì ìlàzáyé ibn Haritha ànàbíyà sallallahu alaihi wasallam qala

kudusu fakra kuliyahi alkafiri riko kafiri alali kafiri lato kelelewa hata takono miafiri hakuna kalo zote kana toka shile faina ya bara'atu min ashiriki tuma si pé o ti bọ́ ara rẹ o ti bọ́ ṣíríkù ẹbọ o ti gbẹ́wò rẹ lẹ́kọ̀ọ́ lára rẹ ẹbọ o ti mọ́kò rẹ lọ. àwọn ẹbí ìwà sọ pé ọ̀gá ọ̀gá rẹ tàbí ìdẹ̀rù lọ́lẹ́sẹ̀lẹ́ àbí òní ọmọ nìkan lọ́wọ́ nínú àdéhùn mi ètí hàrí ìdẹ́gbẹ̀rún jábúlá ìtọ́ba wa oníkóòtù yà ọ̀sán ọmọ olùmí ìròyìn ìṣẹ̀lẹ̀ ọba wọn lé ìgbì ìṣe á àkóòlò ìdàmẹ́yà mi kọ́ mi ní ìkàkà lẹ́bí tí bá bẹ́ẹ̀ sùn nǹkan ní màá wí lẹ́nu wa sọ pé ìdá àhọ́ dàgbà yàrá kàmínà láyé ni tó o bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ tó o dùbúlẹ̀ tó o fẹ́ sùn lálẹ́ fàkọ́ yàtọ̀ kó lè yá ayé àdàkà fún mi ayé àdàkà máa ti bí lè ṣe lókè sáà tó gbàgbé torí o yẹ ti máa ń gbọ́rí gbọ́ra sílẹ̀ kó bìí ẹ̀mọ́ ni. ó wá bọ́ síbi ẹ̀sí òun wọ́n mú sọ́ra yìí wá látọ̀ tètè lélẹ̀ àwọn á sọ pé káàdì yìí sọ̀rọ̀ súrà yìí súrà tó bá wà súrà tí a fi máa ń pọ̀ gbogbo ara fún òun iṣẹ́ ìbáwọn ọ̀tí wọn ti ń ṣe. wọ́n yà á nílò tó bẹ̀rẹ̀ fún láti fi súrà yìí ó tún pani láṣẹ pé gbogbo sẹ́tàbà ṣe pátá táwọn ọ̀nà ìtàn látọ̀dọ̀ ọlọ́run ká sàbọ̀ máa ṣe ń kọ́rọ̀ nìkan ká ṣe ń torí ọlọ́run ká má ṣe ń torí ẹ̀yìn ká má ṣe ń torí قل يا أيها الكافرون شمل كل كافر على وجه الأرض gbogbo tí jẹ́ kékeré pátá ti bẹ lórí ayé òmẹ́ta lọ́kàn ni ẹtí bọ́fá ni ẹtí bọ́rọ̀ ni ẹtí bọ́kè ni ẹtí bọ́ imájá ni gbogbo ìwòye ayé pátá ìlọ́kọ̀ọ́lù. ìlọ́kọ̀ọ́lù sùmọ́rù tọ́lọ̀ ń pilẹ̀ bá sọ̀rọ̀ ní pilẹ̀ àdùn àjà ìlẹ̀ àgbàlagbà àwọn tọ́lọ̀ ń kọ́kọ́ da tó kọ́kọ́ dojú ẹ̀kọ́ ni كفار قريش أمام كريم قريش وقيل ẹjọ́ ní tá a rí kà lọ́jọ́ sùn okùnfà tí sóra ìpè sọ̀kalẹ̀ ni pé ìdáhùn ìjà rẹ̀ látàrí àìmọ̀kánmọ̀kán àwọn kékeré látàrí àìmọ̀kán tó bí àbọ̀ fún wọn dàrọ́ rọ̀ṣùlọ̀ náà ní sọ̀rọ̀ wọn rí wọn sọ́kàn ìpìlẹ̀ àìbára ìlà ọ̀tọ̀ wọn. wọ́n ké sáà nàbí wọn فما بولسا ويعبدون معه ويعبدون معبوده سنة بني بوسا فلوكا أولو سنوه باري فلوكا فأنزل الله هذه سورة ومن سورة بوسا قال وأمر رسوله ولو واقعوا بشير لا شيء أشكلي أن يتبرع من دينه من كلية jáwọ́ yọ gbogbo ara pátápátá kò bí ẹ̀sìn wọn. Tọ́kọ̀. anábì sọ pé láàárùndù náà náà yàrá ní ẹ̀là sinagbọ́dọ̀ àdáàjì àwọn òrìṣà àwọn èrè àwọn ọlọ́gbọ́n tẹ́ mọ́rọ̀ èmi ò ní bá yín sí wọn láìpẹ́ ọ̀rọ̀ àti máa bí lónà máa ń wọ̀ èmi yóò sì lè sẹ́nà ọ̀bà tẹ́lẹ̀ sí torí pé mi ọba ọ̀kan ti ṣùgbọ́n ìtumọ̀ mọ́ ìlà kàṣí mọ́ ọmọ ẹlòfún tí ò ní làákà yìí mọ́ ọmọ ẹlòfún tó ní làákà yìí ẹ má bọ̀ lẹ́yìn náà ọlọ́run tó wá sọ wá nàbí rẹ̀ pé ń sọ pé wọ̀lá ní arábìlú mọ́ àbálẹ́tò wọ̀lá àǹtún arábìlú nàná ààrùn àṣetùmọ̀ rẹ̀ ni pé lá arábùdù lá dábàbò irú ìjọsìn tí ilẹ̀ ṣe èmi ò ní ṣe ìtẹ̀lù sí èmi ò ní sí yẹn ni pé lá aṣọ́kù wa ìlànà tẹ́ǹtì tọ̀ tẹ́ fi ń jọ́ sí èmi ò ní bá yín tọ̀ wọ́n lá akọ́tẹ̀ ní ibi a kú òsì ní kọ́ọ̀ṣì ń bẹ̀ wọ́n yìí nana amúlò bọ́ àlùwájú ìlẹ̀lẹ̀ yẹn kó wọ́n yàn lọ ìjọ kan máa sí lọ́hùn ní ìbàlù sí bọ́ọ̀lù sí nígbè sí bọ́ọ̀lù sí yọnu sí bí ìyọ̀mọ́ sí wọ́n ní àgbà kan ìdí nìkan sọ pé wàlá àtùtù ààbìnú ìhà ẹ̀yin yóò sì lè ẹ̀yin yóò lè gba tèmi ẹ̀ lè sin náà ọba tèmi tí mo ti yẹn kí ládàtà lónìí lè àwọn abẹ́rẹ́ náà àti ọlọ́run ẹ̀ lè musa ẹ̀ lè kọ́sí rẹ̀ wàṣálẹ̀rì òfin ọlọ́run tọ́lá kalẹ̀ lórí ìbàdà ti níbi ìjọsìn ẹ̀ lè ètò ẹ̀ lè ṣe báyìí ọ̀dẹ̀ àtàrà àtúnṣe àti ìtẹ̀lẹ́kọ̀ọ́ yìí àfihàn dípò òfin tọ́lá táàbí jọ́sìn fọ́nà ẹ pẹ̀lú èyí tí ẹ wá mú mi wá látọwọ́ ara yín. àmọ́ kọ́lá ẹgbẹ́ náà ti sọ ní oṣù àtọ̀ náà jíjì pé iye ń tẹ̀lé orí náà ńlá gbọ́nà àwọn tẹ̀lé rí fún ọ̀tẹ̀ ní ìtọ́ka ní àgbà lásán lọ. ọ̀nà táwọn lè àwọn ìfẹ́ ẹnu ní ń tẹ̀lé wọ́lá wọ̀lá ìjà àwọn ìlú ọ̀gbìn ìgbìmọ̀ náà níbẹ̀ ìgbàgbọ́ mi ìdá àtìlẹ́bàmù ìgbìmọ̀ náà ti lé lọ́rùn látọ̀rọ̀ náà فتبرع منهم في جميع ما هم فيه فإن العابد لا بد له من معبود يعبده وعبادة يتعبد عليها فإن عابد báwo yẹn kan ní olùjọsìn yóò lé nìkan tí ń fi jọsìn fún bá a sọ pé nìkan ẹlẹ́sìn ni yóò lé tí ń ṣe ẹ̀sìn rẹ yóò lé tí ń ṣe é fún. farosóòrò àtìbáàmù òjíṣẹ́ lọ́sìn àtàwọn tí wọ́n tẹ̀lé يعبدون الله وانسلوا نبقى مسي ونقول الله كان ومثال الله كان بلا ما نسلم كل هنا دي كلمة الإسلام لا إله إلا الله إنت لا معبود وسنك تابع يوسف فلو إلا الله أخبرنا ولا طريق إليه وصلنا كتبت عليه تقوم لديه يدعو الله إلا ما جاء به الرسول صلى الله عليه وسلم àfi kọ́ ọ̀tọ̀ ojú ọ̀nà èyí tó ìṣẹ̀lẹ̀ ọ̀gbà tó ń wá wá ní oṣù tó ní ìyàwó lónìí bẹ̀rẹ̀ ọ̀nà ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ kò sí náà ìyàwó lónìí bẹ̀rẹ̀ ọ̀nà rìbá dẹ́tà gbàgbé àwọn ìbí àná ọ̀nà táwọn ń gbà ẹ̀sìn lọ àwọn náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìjọsìn náà jẹ́ kọ́nà wọn bọ̀ yọ̀ǹda rẹ̀ wọ̀n ní ìdílé فقال تعالى وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون إن الإنسان بفهم سؤال نبي وإن كذبوك كما يقولون بعد ثم يقولون ولا يقولون لي عملي يسمى بس يعني فهو موت لنا ولا كما عملكم iṣẹ́ tí náà dá ìpínlẹ̀ láti iṣẹ́ tí èmi kọ́ wọ́n sọ lẹ́sàn rẹ̀ àwọn tó ń bari ó lẹ́ni máa hàn mọ́ mi èyí ti yọ báyìí tí ọgbà ara kọ̀m̀pútẹ́ mi ṣe èmi náà ti jáwọ́ kọ̀m̀pútẹ́ mi ṣe. lànà àmàlù náà wà lápò àmàlù kan iṣẹ́ tí a bá bá ṣe wọlé lẹ́sàn rẹ̀ ìkẹ́ yìí náà bá ṣe níjọ tó wọ́n yín lẹ́sàn rẹ̀. Imam Bukhari wọ́n ní wà ní yàdí educated in Islam Islam ẹ̀sìn ẹ̀sìn tẹ̀lé. ṣùgbọ́n a sọ pé wà ní yàdí kò sọ pé wà ní yàdí ní ọlọ́run ṣe báwo kó lè bàjẹ́ pé tàbí á súnwó ọ wà láàrin àwọn àyà tó ti síwájú ẹni pé gbóngbóngbóngbóngbóngbóngbó ni lọ́parí rẹ̀ àfi bí aráàlú nìkan yòókù gbóngbóngbó kó lè bàjẹ́ pé lóun náà ni ọ̀parí òun náà ìdí àti bàánù yá òun rẹ̀ wáyé lápàdá sùn ní pé wà ní àdìrí èmi lẹ̀ sí ní í ṣe bó ṣe wá nínú sọ́dọ̀ ṣèwárà àbí ìbúrẹ́ màá ní sọ́dọ̀ àti mọ̀sálà ó ní àbẹ́lẹ̀ ọ̀lọ́kọ̀ọ́ ní. هو يهدي والذي هو يطعمني ويسقيني لوي وسوف ويسقيني تتناسب لباب كل باب لاني أما قريان يمسلامي ndị kan na pé ìtumọ̀ ayà ni pé náàbùdù náà náàbùdù náà ní ààrẹ ilé ìsìn ní ìsìn ilé ìgbà yìí itu tuh saya pun dulu ayé ini di kọ́ òbí nah, di mi di ọ̀nà tó cuma ń gbé nínú ẹ̀rọ ini lẹ́yìn náà èyí tí náà àtàwọn tẹ́ ń bẹ pẹ̀lú ìmáà wọ́n lo àyà làbọ̀ ń rí ìdòkùn pẹ̀lú ìyàdé lórí pé òkú tí wọ́n ti jẹ́ kékeré ayé pátá àdúgbò fòró mélòó àti mọ́ àyà yẹn pé lábàlá ogún jíjẹ ẹtí ń bọ̀ sàgbó ó lè dúró ẹtí ń bọ̀ ẹtí ń bọ̀ sàgbó ó lè dúró kìrìsìtẹ́nì pẹ̀lú mẹ́jọ bá ti pín náà sàgbó tó bá pa àwọn kọ̀ yẹn pé ìbí ọjà pàlọ́pọ̀ àbí wọ́n fẹ́ra wọn ní tọkọtìyàwó lórúkọ yìí o. wọ́n lo àyà yìí lórí pé kírísítàdì lè di ogún ẹlẹ́bọ ẹlẹ́bọ lè di ogún ìyàwó ní ẹni tí ń bọ̀ wò ó lè gbogbo ẹni ó lè gbogbo ẹni tí ń bọ̀ òrìṣà ẹni tí ń bọ̀ náà pẹ̀lú mẹ́jẹ̀mú ìlàkadà rẹ̀ ní ọ̀gbìn. láì pé èébì ọba pàlọ́pọ̀ àwọn sábà lọ àbí okùnfà bíi ti ìdímọ́lẹ́lẹ́ yìí ó dúró ara ẹni tó bá sẹ̀ náà nínú bóyá ọjọ́ mi bàbá ń bọ̀ ọmọ ń bọ bá bàbá ń sèkìrì sẹ́ni ọmọ ń bọ yẹlẹ́dá ẹgbẹ́ ìjẹ̀kọ́ ọkọ̀ tí àwọn yẹlẹ́dẹ́ náà nà yàtọ̀ àníyàn tó tó gbogbo ẹ̀sìn pátápátá mẹ́rin àti Islam yàtọ̀ sí Islam olùdó àtúnṣe ìlú ayé ní ìkẹyọ̀ kẹwọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú Islam nípa pé èyí sẹ́sìn bí ìmọ̀ àwọn ìmọ̀lẹ́kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sọ pé láyé nípa ìdásọ̀rọ̀ méjì ìyàwó mi yá kírísítẹ́nì kò lè jogún ìyàwó mi olóòsà kò lè jogún kìrìsìtẹ́nì torí pé wọ́n yàtọ̀ sí làwọn abala ṣe ìdíkà ń bọ Jésù ìdíkà ń bọ gbogbo àwọn ọmọ ìlú ìyẹn jọ àwọn ìṣòkò kílẹ̀ táwọn náà lò ẹ̀rí tí ní pé láyé àtọ̀wárọ̀ àrùn àní sọ pé àwọn ẹlẹ́sìn méjì tẹ́sìn wọn tó yàtọ̀ síra wọn wọ́n wọlé tó máa rà wọn ẹni pé kírísítẹ́nì onídjogún yàwó ní ẹlẹ́bọ onídjogún kírísítẹ́nì kírísítẹ́nì onídjogún olóòsà kò jẹ́ yá ìdí òṣè òṣè náà wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ أحسن الله إليكم جماعة يحفظكم جزاكم الله خير وشكرا عبد الله ربنا سلام سلام لا يقبل القيامة ما يبقى سكرات الفعيل في الدير ما يبقى في مصر Okay, one, two, one, two, three, four, five, طيب. six. No. Can you do it? Can you do it? number two. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé actually lánàá náà ẹ ọ̀fẹ́ ẹgbẹ́ benefit wa pẹ̀lú kan. Kó tó di pé àparí kó tó di pé wọ́n sọ ẹ̀sọ́ di òní. Ṣé àlàyé ẹ̀ka lórí ẹ̀sẹ̀ tó máa. Èmi náà wà dọ̀la. tá máa ṣe before tá máa ṣe after apartheid um, invocations tá máa ṣe during um, after apartheid ṣáà ṣe ní before sọlá tó lè pé àgbẹ̀fàájì ti yọ báyìí ní sálọ pé bí a fi ní sípàjì ti yọ so ṣáà lè ṣe between that period tó lè bá máa kí fàájì àbí dandan ká ṣe lẹ́yìn. àdìsí ah, torí bí àdàkárò sọ̀báyì sọ̀báyì ò sí ní ti jẹ́ sọ̀báyì lálùbáyà lè wí lánàá irú bàtà bá gbé màá sùn láti láti lọ sí tó ti tẹ́tí omi ó ti yọ ti náà tó lóru káàdùn ajáde tó là àtìkáàbù náà yìí náà ìfẹ́sì wà mọ́ sáà nírọ̀ yìí tẹ̀rọ lẹ́yìn alẹ́ sí lẹ́yìn aṣọ yìí tábà aláǹfààní ẹni sáré sí lẹ́yìn mọ́ni tó sáré ẹ̀yẹn lè wá ṣe wọ ìgbà ọ̀lẹ yẹn lè ìgbà ọ̀lẹ ó máa gbówó ẹ̀sìn ìgbà ọ̀lẹ yẹn tó lè má lè ṣe má. ẹ̀rọ àwọn àtẹ́kàrọ̀ náà ní ẹ̀bá mójútó lẹ́yìn san ní iná fílà tí ẹ̀wọ̀n á rọ́bà ní lórí lásìkò ẹ̀bá pọ̀ ẹ̀yìn tó lè san lè lè san ní bí zóòrè yásù ìkòtò oníjàsù ìbá ti wọlé àtẹ́kàrọ̀ kan sáwọn. níbi nígbà tẹ́ ẹ̀ ṣàlàyé ẹni tó wá náà wípé àwọn nǹkan méjì wípé ẹni tó bá ní nǹkan méjì gbogbo wa máa ẹ ṣàlàyé ti ẹni tó níbẹ̀rẹ̀ àgàpọ̀ ẹ ṣàlàyé ti torí ti. ìyẹn méjèèjì ọ̀gbọ́dọ̀ wà náà ó tẹ́ bá wà wọ̀ ẹni tí ti jù àti ẹni tí ti jù ẹni tí ti jù ní ìṣẹ̀lẹ̀ àgbẹ̀jọ́ mi ẹ̀kọ́ ọ̀dọ̀ ní òye wà láti lọ kíláàsì tí ẹni bá tó ó tún ti jẹ́ bèbí kò tún yé ó tún ti jẹ́ àti bèbí ẹ̀kọ́ tà ló ti tó ní òtún yé pàtó bá ti fẹ́ di ọ̀sẹ̀ ah, tó ní á ó ti kékeré lé tó lọ kékeré lé tó lọ kékeré lé tó lọ ló ti kúrò lóye ó gbé ara dáńtì ẹ̀ náà tó kù lọ́wọ́ ẹ̀ sókè á mọ̀ á ti bá ti ká dà ilé ìjọba àgbẹ̀ mi wà ní olùkọ́ mi lẹ́kọ̀ọ́ bí òṣèlú gé ìlànà olùkọ́ yóò kọ́ dé kẹrin náà èyí ó ṣe tán láti gbọ́ gbọ́ bẹ́ẹ̀ wí ilé ẹ̀kọ́

ìtọ́ tẹ̀wọ̀n jùlọ ni wípé wọ́n takò ìyàwó mẹ́tò ìyàwó náà lè yìn náà lọ́sọ̀kalẹ̀ láyà lọ́sọ̀kalẹ̀ kan tí ó ti dàgbà mẹ́lẹ́yìn ó ti ṣùgbọ́n sọ́dọ̀tò nẹ́sẹ̀lì táwọn tí a sọ wípé omi súra ìtọ́sọ̀kalẹ̀ kan náà láàrin náà bá sì lọ́wọ́ ṣùgbọ́n wà á pé báyìí ẹ̀rí bàbá ẹ̀kọ́ tẹ̀lé nígbà tí a mú àdéhùn yẹn wá lórí ọ̀pá ọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́dún ọdún náà lọ èyí pé àdéhùn kò ní ọlọ́run lè fi sí màmá àtàrà àtàrà rẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ní nàìjíríà tó ká. lórí ayé àtọ̀tọ̀ ọ̀tá rẹ̀ bọ́ọ̀ ni ti ayé àtúrásì maida ti jẹ́ ọlọ́run sọ pé àdìyá ó mọ̀. ọ̀dà ìlara àwọn sóra tí ó sọ̀kalẹ̀ kan ló ń kọ́ bàbá mi bẹ̀ ní àràbà ní ayé àtúrásì àdìyá máa tó lọ́kùn bí lẹ́kọ̀ọ́ àti mọ́tò àdéhùn ní ẹ̀rọ àti ìyàwó ah, ní káwá bí bá bẹ̀rẹ̀ pé ayé àkànbẹ̀ ní ọjọ́ kan àwọn òbí bí ọdún mi wà ní ayẹwo omi ayé bá tó ń tẹ̀lé wọn bí ẹgbẹ́ wọn ti sọ ní ìpínlẹ̀ àti ìyá ayẹwo ọjọ́ tó sọ̀rọ̀ ní ìlú ọ̀gá níbo làlẹ́ bí wà ọ̀gá orí ìsinsìn òun lọ́wọ́ ọ̀gá lọ́sọ̀rọ̀ ní ìlú lọ́sọ̀rọ̀ ní ìlú lọ́ba láraba lóòjọ́ jìnnà àlẹ́ ìgbẹ́ láraba lọ́sẹ̀ 现在我们，现在我们也来这边都是买点便宜的嘛，是不？不光是买点贵的，对吧？哎，老大，你这边是哪？你什么？你你那个？你资金的，资金的，这边有啊？们这边没有发票，你这边有没有？你这边有

Setara Jadilah Kalau pada ini Ini ini lah lọ ibi àṣìṣe lọ́dọ̀ ìyára mi. Irú àwọn àṣìṣe tó máa ń ṣe máa ń lò lóyún. Àwọn ìlú ìjọ tó máa ń ṣe lóye. Lọ́mọ ẹ̀rọ. Àlùmí ń saja kamu bilang masih jawab kamu tidak masih apa pun kamu ada ada tu jadi boleh yang itu masih ada orang pun dalam mata bahasa hamil hamil apa pun apa pun berarti boleh masih ada yang pun masih tidak ya sara boleh masih kalau mana sahaja yang punya kalau sahaja untuk kerja nak kerja kerja sahaja kalau sih dia berdua ní ẹ̀ bá ṣe àìsí níbi náà fi la ní o ṣe ṣe tán náà yàtọ̀ sí bóyá kọ̀ọ̀lẹ́ àdúrà níbi ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni o ṣe ṣe níbi náà fi la torí bá bẹ́ẹ̀ wò dàbí àmì bí màmá mi máa ń ṣe wá wò bá kọ́ ọ̀rọ̀ yàn dálẹ̀ tí ò gbé wọn tí a fi wà náà ọlọ́run sì ní ìgbà tí káwá lọ́jà náà sẹ́lùmí èsì náà fi là wọ́n máa lọ bí tí wọ́n rí èyí tí yóò láti dáadáa wò ní pé tọ́jú sọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ kí wọ́n rí wọ́n fara balẹ̀ dáadáa wọ́n ní náfìlà wọ́n kà sí wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ wọ́n kì í di náfìlà náà sàbí kan tó bá nìbí nínú ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ fẹ́kẹ̀lì àti kájọ kọ́ wọlé wọn náà lè jẹ́ nàìjíríà àníbi ní fara rí ìgbìyànjú àti síkà ní kẹ́kẹ́ àti obìnrin wa lórí ẹ̀mí ara rẹ̀ ni pé wọ́n ti kírun rẹ̀ sẹ́yìn nígbà àdìsí yẹn ṣe wá ni pé khamsun yòókùtà nàbì lè xẹ́lì wà ní xarò àwọn nǹkan bá wọn kàn bẹ̀. èèyàn wà nínú aṣọ òrùn ìyẹn ṣe àjì lọ́wọ́ àbí èèyàn ṣe àjì lọ́wọ́. ìyẹn wà láàrin ìyẹn wà nínú mẹ́ka láwọn àyẹ̀wò tẹ́ pé nínú haram ni ó yẹ kó wà nínú àlà haram àbí èèyàn ti bẹ̀. àbí èèyàn ò ò ò sínú pé ṣe àjì.

sẹ́ẹ̀lì bá sàdúrà fún ẹ̀yìn tó bá sọ ọlọ́run kì náà ń sì yí lọ́gbà yẹn Jésù lọ́gbà yẹn ó ti bá sọ pé olúwa ọlọ́run wo pé ọlọ́run ga ní òkè ẹ̀dùn tó ọlọ́run rẹ̀ Jésù náà ló gbọ́dọ̀ sáré ẹ̀yẹ gbọ́dọ̀ sáré ní sẹ́ẹ̀lì bá sàdúrà nígbà ìsọlọ́run ní ní ń pè Jésù ń pè àdúrà sì ni ìjọsìn ni. mo fẹ́ kí tó dé ní àwọn ọmọ yẹn ti sọ̀rọ̀ kan mi níbi ìṣúrájú mọ́tà wọ́n ní tí wọ́n ní tí ọjọ́ tí wọ́n bí àlejò sọ̀rọ̀ àbúlá ti pa ọgọ́rùn-ún ọ̀rọ̀ àkùnrin tó sọ̀rọ̀ orílẹ̀ wa dáyà rẹ̀ bọ́yá bí ọjọ́ ajé wọ́n kò sọ̀rọ̀ yẹn nílẹ̀ mẹ́rin máa ń jẹ́ bá mi kẹ́ sí àwọn mẹ́rin máa ń lò tẹ́tí àmì ní ẹ̀jẹ̀ ráwọn ọmọ kìí bá mi ní ìtẹ̀sí ìlú fákùnrin lọ sí òtúbi náà lè mú wá tí ò ní sọ bẹ́ẹ̀ ní sinimá fún mi lọ́la ló jẹ́ pé mo tẹ́lẹ̀ àní sinimá lè ní ọ̀dà pọ̀ láti máa bá nínú àwọn àdéhùn máa bẹ́ẹ̀ mẹ́rin ta ò ráyè ẹni ò ráyè láti máa jókòó báyìí kí a tó kúrò lé ó kàn ń gbọ́ ní ẹ̀sìn bísọ̀ yẹn bísọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn lè wá ló gbọ́. ó ń gbọ́ lórí késẹ̀tì àbẹ́ nìkan kà ó tẹ́bí sí. ó ń gbọ́ lórí késẹ̀tì ó máa sọ́wọ́n lè ṣe kí á tẹ̀ lórí késẹ̀tì torí ọlọ́run ní ọlọ́run ìtumọ̀ ọlọ́run lọ́dọ̀ tiwa òní àmọ́ lọ́dọ̀ àwọn ọ̀nà yìí lọ́dà wọn kan àlà tètè màtúbù wa náà ní pé àlọ́ àlàó ìjà sọ pé àlọ́ àlọ́ òní ká máa wí ni pé ọlọ́run kò lè kó ìtumọ̀ àlọ́ bàtà náà wà ní ìmọ̀jìnà ọ̀gá kan náà kọ́kọ́ wa bàbá tẹ̀lé mi ní àgbọ̀rọ̀ pé aláwọ̀ àwọn ti ìlú gọ́ọ̀dù nìkan àwọn ọ̀sẹ̀ ọ̀gá ni a fa tó tó ra wọn jẹ́rẹ̀ náà ọ̀rẹ́ ìbọn padà bá ti wá. tí wàá ní ìlú wípé bá jẹ́ pé ìtumọ̀ ìtawà pẹ̀lú èdè wa a fi sọ́rí àlọ́ọ̀mù mi. ตรงนี้นะนะเรื่องความบ้าตัวเราเป็นคนไปมาก sẹ́gbẹ́ ọ̀tà àtàkùnmọ́ sẹ́gbẹ́ wa mú àwọn ẹ̀rí kan wá mú táìpù sẹ́gbẹ́ ó dè bá ti gbé ìsìlámù ní ọ̀nà bí a ti ẹ̀rí ẹ̀. kò sí sọ́kú láti ṣe ó má lọ sílẹ̀ sí i ló ta wàá tà lọ́wọ́ lórí wa kọ̀ lójú gbà tí kì í tó lórí ìjìnlẹ̀ ní ti wà. ọwọ́ àdúgbò pé láti ní ìgbésà náà máa ń gbẹ láyé mi kò lè rí gbígbé màmú àti láti bá ti kọ́ mọ́tò rẹ̀ níjà láti bá ti tẹ̀ ní àgbàgbà nínú báyìí rẹ̀ nínú báyìí rẹ̀ nínú ọdún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀bẹ́ ẹ̀kọ́ ẹ̀dá Jemaah, kita apa? alẹ́ lọ́sùn kékeré kan nípa ọ̀rọ̀ tàbẹ́rà yẹn seven thousand naira ní ọkọ̀ owó yẹn three thousand ẹgbẹ̀rún mẹ́jọ àmọ́ afẹ́rà ní afẹ́rà online so bá ti dáwọ́ lọ́nà bá ti dáwọ́ lọ́nà